ṣe má pe fàdí ẹ lọ́lẹ̀ torí àsìkò ẹ̀dá ọwọ́ ọlọ́run ló wà má bá wọn wà lára àwọn tó jẹ́ pé òkè ọlọ́run ti dá wọn lóhùn ẹ o ti wá wò pé lágbájá ọ̀lẹ ni tàmẹ̀dù ọ̀lẹ ni hmm, irọ́ ni jàre kò lè rí ṣe jọ ní tìtorí ọlọ́ àsìkò ẹ̀dá àsìkò ẹ̀dá ọwọ́ ọlọ́run ló wà ọlọ́run tó dá lóhùn kò máa tí sùn ó sì wà ń bẹ̀ tó máa dá ní kálukú lò ó tún gbọ́ bó lórí kan ṣe kọ́ ni ó ní àìmásìkò ló dààmú ẹ̀dá o ọ̀rọ̀ mi lọ́wọ́ olúwa ló wà àìmásìkò ló dààmú ẹ̀dá o ọ̀rọ̀ mi lọ́wọ́ olúwa ló wà bá mi Ebenezer Obey wọ́n tún wá fi kún wípé ire tèmi kò máa ní kọjá mi àmì àṣẹ yéé ẹ ayọ̀ tiẹ̀ kò máa ní kọjá ẹ òkè wọ́n ní kọbọ ṣàmì lọ́jọ́ sí ó ṣe fàáwó má lọ jọ̀bọ ọjọ́ sí yẹn <laughs> ṣé bí mo ṣe ń ṣàdúrà ẹ tètè máa ṣe kiri tètè máa ṣàmì torí òmò gbàtàngẹ́lì tó ń ṣe ámì ṣàdúrà tó ń kọjá ó má rò pé òkè orí amóhùnmáwòrán láìkẹwọ́ ó kàn sẹ́ni jọ́tọ̀rẹ́ ọlọ́run kò síbi tọ́lọ́run ò ti lè gbọ́ àdúrà ẹ̀dá wọ́n àìmàsìkò ló ń dààmú ẹ̀dá ọ̀rọ̀ ẹ ọwọ́ olúwa ló wà ó sì ń wo wípé òkè ọlọ́run ò tí ì ṣe ẹ mò ń wọ́ ọmọ ọlọ́run ò tí ì fún mi ó nídìí tọ́lọ́run ò tí ì ṣe fún ẹ ọlọ́run sì máa gbàdúrà ẹ agan wàá dọlọ́mọ ìwọ tó lówó wàá lówó ìwọ tó kọ́lé wàá kọ́lé sórísun estate ìwọ tó ìtì ra mọ́tò wàá ra Lamborghini àsìkò ẹ ọwọ́ ọlọ́run ló wà jọ́ má jẹ́ kéèyàn kan ṣe kí ni má jẹ́ kéèyàn kọ́kọ́ máa downgrade ẹ̀wọ́n náà dẹ̀ má máa fojú downgrade èèyàn pé òkè ọ̀lẹ́ ní pàdí mi jàre àsìkò ní kálukú ọwọ́ ọlọ́run ló wà mo tún wá gbàládùra lẹ́ẹ̀kan sí wípé ẹ wo ọlọ́run máa ṣe gbogbo nǹkan tá à ń fẹ́ fún wa láṣẹ Èdùmàrè débi pé àwọn pàdé wa gan wọn tẹni máa wò pé ọ̀lẹ́ ní lágbájá jàre ọlọ́run máa dá oníkálukú lò ètò yẹn tó wà Miliki Express olólùfẹ́ yín àyànfẹ́ yín ẹ̀yin náà ti mọ̀ àyìnkẹ́ náà lórí Orísun original number one thank God it's Friday inú mi máa ń dùn tí bá ti wà mí bá <laughs> mọ̀ kọ́ ẹ̀yin náà ti jókòó ẹ ti wò pé ah, àyìnkẹ́ máa tó dé ẹni tẹ́tí retí ti pẹ́ nìyé mo tún ti dé mo tún ti dé mọ̀ pé tí wò pé gbà títẹ̀ ń lọ ètò òkè òkè àyìnkẹ́ máa tó bẹ̀rẹ̀ òkè òkè eleven àyìnkẹ́ máa tó dé èmi náà ní èmi gángan lèmi wọn ní fẹ́ lomi ṣe wọn dẹ̀ ní fi ẹlòmí ṣe wọn náà ó wá ṣẹ̀ṣẹ̀ ń wọ ètò fúngbà kọ̀ọ̀kan ó wò pé ah, ah, ọmọ wo lọ̀rọ̀ dálẹ́ ẹnẹ ṣaka yes mo lè ṣakọ mo lè yọ fada torí pé èmi náà mọ̀ pé ọ̀rọ̀ dá lẹ́nu mi ṣaka ẹ ìyá tètè ó ṣe kí ni ẹ bá mi parí ẹ̀yin tó yẹ <laughs> Àyìndé Kújọrẹ ni mo ń jẹ́ ọmọ bíbí ni wọ́n ń dá Kújọrẹ asọ̀rọ̀ fetefete small but might of Miliki Express coded but loaded tẹ́ bá sọ pé ìwìn ọmọ òkè tó ń pé náà mọ̀ márùn fọ̀hún èmi náà ni màá máa jẹ̀yìn Àyìnkẹ́ ni mo ń jẹ́ lórí Orísun TV ibẹ̀ ni ni mo ti ń dún ibẹ̀ ni mo ti stand ibẹ̀ ni mo ti máa ń ṣàkóhán gbogbo ìgbà torí ẹ̀yin náà ti mọ̀ pé ah ah lórí Orísun ọ̀gá ni wá bàbá ni wá ẹ̀yin náà ti mọ̀ pé ah ah ah ah ah ah ah wù mí lè pariwo i can't shout ní ìtúfẹ́ kẹ́tù máa wò pé òkàyíkẹ́ títí bẹ̀rẹ̀ lẹ́ni ẹ̀yin náà ti mọ̀ pé tá a bá ń sọ pé amóhùnmáwòrán Orísun TV àgbà ọ̀hún bá wa dùn àwa ni ẹjọ́ ẹ filẹ̀ fún wa ẹ fi sílẹ̀ ẹ gbé fún wa ẹ máa ṣe kí ni ẹ máa káwọ́ méjì sókè <laughs> báyìí ẹ máa ká fún wa ni tí bá sọ pé kẹkawálẹ̀ ni kẹkawálẹ̀ ó yẹ ṣìkásókè ó yẹ ká sókè foríṣi òkè òkè ó yá yá yá ẹ̀ka wálé ẹ̀ka wálé ẹ̀ka wálé ètò Miliki Express náà ni gbogbo ayé tèmi ẹ̀yin náà dẹ̀ tí mo bí mo ṣe máa ń ṣe fún yín entertainment news ombẹ̀lẹ̀ um, social media gist ìyẹn gangan gangan ìyẹn náà ò gbẹ̀yìn tẹ́ bá tún wá ń sọ music video review ìyẹn gan stand gidigba mo tún ti dì wá ni ẹrù wèrè kan gbogbo ayé tèmi ẹ̀ lónìí ti thank God it's Friday ẹ jẹ́ ká lọ jó tá a bá máa padà dé ètò ṣẹ̀ máa bẹ̀rẹ̀ ní pẹrẹu orí wo ni mo fẹ́ by Lady Gaga featuring Wizkid tá a bá máa padà dé ètò ń tẹ̀síwájú. If I tell you say I love you, yeah. My money, my body, na your own. Oh, baby, jọ̀wọ́ obìnrin tó ń wọ́n mi lébẹ̀. Tó bá sọ fún ẹ pé wọ́n nífẹ̀ẹ́. Ṣó ń gbọ́, ṣó ti ẹ̀rí bọ́dì yẹn yóò kún èmi tààrà. Wẹ̀ bọ́dì náà ṣe pàtàkì. Bó ṣó rí tó bá ti ń bẹ̀ fowó lò, ṣàmọ̀pọ̀ nífẹ̀ẹ́ ń tòótọ́. Ẹ tó bá wá sọ fẹ́ pé mo nífẹ̀ẹ́ tó yẹ pé owó yẹn ó wò pé okay by the way. Kò tẹ̀ bẹ̀rẹ̀ baby please I want to go and make my hair. Baby jọ̀ọ́ mo fẹ́ ṣe kó máa sọ fẹ́ you know what? Okay tó bá ti usually you know what ẹ kọ́ látọkọ mọ́ cause ní ìmọ̀dí tó ṣe máa sọ pé o nífẹ̀ẹ́ èèyàn tó ní máa bá fowó lò jọ kí ló ṣẹlẹ̀ gangan what happen what happen ah jọ nítorí ọlọ́ mo lérò pé ẹ gbádùn if by Davido ah orin ẹ̀ ó dùn ó dùn ó dùn orin yẹn ṣì ó ṣì ń milẹ̀ ó ṣì ń rinlẹ̀ gbogbo ẹ̀yin tèmi abala tá a wá wá yìí òun ni abala music video review yéé ṣẹ́ ti rẹ́dì ṣẹ́ ti rẹ́dì ṣẹ́ ti rẹ́dì ṣẹ́ ti rẹ́dì o ṣẹ́ ti rẹ́dì fún mi àmọ́ kí n tó wá bọ́ síbẹ̀ Orísun estate <laughs> Orísun estate ṣó ti di onílé ara rẹ̀ wo mi ò lè pariwo I can't shout jọ ibi tó o bá fẹ́ ibẹ̀ ni kó o mú sí a wà ní Àbújá a wà ní Ṣímàwá a wà ní Fọ̀ a wà lóṣogbo a wà ní Ìlọrin a wà lábẹ́kúta a wà nìbàdàn ibi tó bá fẹ́ sí wo ibi tó bá fẹ́ sí ibẹ̀ ni kò ṣe kí ni ibẹ̀ ni kò ti mu owó tó máa sọ ẹ̀kún ẹ̀mejì ẹ̀mẹ́ta kó gbá kólekóle wo ọdún ìsìn ti ń lọ pàdé mi jọ má jẹ́ kó pín ẹ lọ́lẹ̀ <laughs> má jẹ́ kó pín ẹ lọ́lẹ̀ gbogbo ẹgbẹ́ máa ti kọ́lé ó jẹ́ sì ń jókòó tètè ṣe kí ni tààrà ṣàṣ àṣà kó o lọ múlé sí Orísun estate torí ẹ gangan gangan torí ẹ gangan gangan la ṣe gbélẹ̀ má máa rò pé òkè tí mi ò bá tí ní twenty million àbí tí mi bá tí ní thirty million naira mi ì tí lè kọ́lé wọ́n sọ pé mi lè kọ́lé irọ́ wo ó bẹ̀rẹ̀ láti hundred ó bẹ̀rẹ̀ láti in fact tó o bá ní eighty thousand kan wàá kọ̀ ra fi sàn yẹn lẹ́ni wàá sì rí ilẹ̀ tó máa bá owó ẹ̀ mu tó yẹ pé rẹ́gí owó tó ní òun ló máa mú jọ ní tìtorí ọlọ́run má bá wọn wà náà àwọn tó máa sin kọ̀kọ̀rọ̀ kó àdúrà ńlá ní kinní yẹn o tó bá ti jí lówùúrọ̀ kó gbẹ́ ẹlẹ́dẹ̀ mú báyìí kó sọ pé olúwa má jẹ́ sin kọ̀kọ̀rọ̀ kù torí nígbà tó bá ti ń wà nílé èèyàn kan for good five five years wọn ti ń pẹ́ kí ni òun ṣe ń bẹ́ẹ̀ five years ó ti ń pẹ́ máa gbàjọ́ olúwàjọ má jẹ́ ń wà ní landlord landlady wọ tíírí àwa rí jù bóyá two years kó fi palẹ̀ mọ́ kó fi kó pété kó fi pé kó fi prepare Orísun estate tiẹ̀ náà jọ nítorí ọ̀nà tó bá ti ń lo six seven eight ó máa kàbùkù ọlọ́run ìjà kàbùkù ọlọ́run ìjà tẹ ìwọ náà tètè ṣe kíni tètè hustle bẹ́ẹ̀ struggle bẹ́ẹ̀ kó tètè ṣe kó tètè ṣe kíni kó tètè mú Orísun estate gbogbo ẹ̀yin tèmi ilẹ̀ ẹ wo abala music video review òun náà làwà inú mi dùn ẹ gẹ́ẹ̀sì orin tí mo tẹ̀ kọ́kọ́ fẹ́ fún yín náà mo fẹ́ fún yín true Hey, by miracle, baby, no be true, yeah. All the things they talk about me no be true, yeah. them be saying all these things to get to. Wọ́n fẹ́ tún ẹ̀ nígbà tó ti di pé bọ̀bọ̀ yẹn ó ti ń fún ẹ lówó dáadáa, ó ti ń fún, ó ti ń ra mọ́tò, ó ti ṣe oríṣiríṣi fẹ́, ọwọ́ àwọn bá ṣe fẹ́ bẹ̀ẹ̀ dàrú, ṣe ti gbọ́ òun ni mẹ́yọ̀kù sẹ̀. Tá a bá sọ̀rọ̀ true, òótọ́ ó ti yẹ tó bá sọ pé nǹkan true ah ah òótọ́ ni ìyẹn já sí pé ìfẹ́ tí bọ̀bọ̀ yẹn ní sí ẹ̀mẹ́ tí mẹ́yọ̀kùn ní sí bébí tó ń sọ yẹn hmm? ìfẹ́ tó ní sí òótọ́ ni mo dẹ̀ mọ̀ pé orin yẹn náà gbogbo àwọn èèyàn náà ló bá ẹ̀yin tẹ́ bá ti ń ṣubú lùfẹ́ tẹ́ bá ti ń fall in love bóyá obìnrin náà ni ó ti ṣubú lùfẹ́ náà ni bójọ́kùnrin náà ni ó ti ṣubú lùfẹ́ náà ni wọ́n ní kẹ́ ẹ má máa wo ariwo ọjà ẹ jọ ẹni tẹ́ ẹ bá ń bá lọ òun náà ní kẹràn rin mọ́ má gbọ́ nǹkan tí e sọ má gbọ́ nǹkan tí bí sọ má wo wọ́n fẹ́ dàrú fún ẹni o wọ́n ti rí i pé o ti ń gbádùn pé bọ̀bọ́ yẹn ti ń tọ́jú ẹ àwọn ọmọ aráyé máa lè àwọn tó tún máa gbà lọ́wọ́ ẹ ńgbà tó bá tún bàjẹ́ fún ẹ tó bá filẹ̀ àwọn lọ́jọ́ kan yẹn tó ń wẹ̀ pé òkè má dẹ̀dẹ̀ lágbájá wọ́n lára ni o <laughs> wọ́n ṣe kí ni wọ́n lára ẹni true true true tẹ́ bá gbórin ẹ featuring Kiss Daniel oh Kiss Daniel náà sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ pé tó tóun bá ṣe kinní kan kó mi gbé òun lọ <laughs> ẹ wò lyrics orí yẹn mo nífẹ̀ẹ́ sí lọ́pọ̀lọpọ̀ ijó dẹ̀wà bẹ̀ kàn sẹ́bà tẹ kọ́kọ́ gbọ́lù yẹn náà ẹ kọ̀ọ̀kan máa gbọ́ gbé bọ́ọ̀dì ẹ̀ orin yìí dùn ó lárin YouTube nígbà tó jáde ọ̀ọ́ oh, ẹ̀yin gan lọ google ẹ̀ ká má rò pa yín kẹ̀ lẹ́nu ẹ jẹ́ ká lọ gbọ́ True by Mayokun very colourful video ijó gbàlódé wa wọ́n gbé síbẹ̀ iná dẹ̀ ti mọ̀ pé Mayokun ó máa ń rep ní always tó tẹ̀ tí lọ jẹ́ ọmọ ìlú mọ̀ọ́ká wa màámi Adéwálé ẹ ti mọ̀ pé òkè ẹ̀bùn yẹn ó ba nílé ni ẹ jẹ́ ká lọ gbọ́ True by Mayokun tá a bá máa padà dé á tún wá máa mọ orin tá a tún mú ẹ máa bá wa ká lọ. Let me say all these things to get to you yeah baby no be true gẹ gẹ gẹ ọ ní kó má ṣe kí ni kó má má jẹ́ kó má tẹ̀. mo lérò pé ẹ gbádùn true by Mayorkun featuring Kiss Daniel ah ah Kiss Daniel gọlẹ́nu ọjọ́ mẹ́ta ìwọ́tẹ̀ tí wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ ah Kiss Daniel wọ́n máa mọ̀ po ní òkò tẹ ẹ tẹ̀lé rí nínú àwọn orin lọ́lọ́kọ̀jọ̀kan àmọ́ òun náà ti rí i pé ah ah ah ah kí kájọ rìn báyìí òun ló máa mú kí gbogbo ẹ̀ kó wọnú ara wọn ah sọ pé ńgbà tóun náà ń dáṣọ rẹ̀ pé kò ta ọpọ́rin òdù àmọ́ ah, ah ti mọ̀ pé Kiss Daniel tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó máa ń fẹ́ mọ̀ bóyá record label tó wà ń gbà ẹni bóyá wọn kò fẹ́ kó máa mingu máa wọ̀nyẹn àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí Kiss Daniel gan ti fọ́ síta oríṣiríṣi àwọn èèyàn ti fíjì ẹ̀ lọ dànù ah, lóríṣiríṣi orin ẹni náà ti mọ̀ pé àwọn ọmọ wa á gbé fún wọn iṣẹ́ ló lágbára ọlọ́run ọlọ́run ò ní jẹ́ kí ọpọlọ wọn kó yòrò orin kejì tá a tún máa wá gbéyẹ̀wò òun náà ni give me something light <laughs> ẹ̀yin alátẹnujẹ <laughs> ọlọ́run ò ní ṣe mí lálátẹnujẹ o ọlọ́run ọ̀dẹ ní ṣé wọn náà ni alátẹnujẹ ọmọ tá a bá ń sọ̀rọ̀ something light ẹ̀yin náà ti mọ ìtàn tó rin yẹn bá dé fáàsì ló ní orin yẹn okay nígbà tó wá lọ síbi kan sí wọn gẹ́gẹ́ bí obìnrin jọ ń tọrọ lọ tí ẹ máa ṣe bí obìnrin ẹ má máa jẹ́ kó máa sọ̀rọ̀ sí wa ẹ̀yin lẹ máa ń fà jókòó tẹ fẹ́ lọ on a date for the very first time jọ chai láti mú ọmọ tó ẹ̀ dání má máa fọkàn sí pé òkè mo fẹ́ lọ bá lágbájá ó yẹ kí lágbájá náà lè máa fún mi lọ mọ́tò jọ́tò náà èmi máa ń gara tọ́ ni pé mo tẹ̀ ń lọ on date gan lásán ó lè fún mi lọ́wọ́ mọ́tò gan kó sọ pé please keep it I have my money yeah cause ẹ wò ṣé irú kan déédéé bẹ́ẹ̀ yẹn àwọn ọkùnrin máa ma fi respect wa rẹ̀ nígbà tó kúrò wá gbé e jáde for the very first time òun sọ pé ó fẹ́ jẹun kó fún ẹ something light bó ṣe ń béèrè yan ló ń béèrè sẹ̀mó ló ń béèrè àmàlà ló ń béèrè jọ ìgbà ó lọ ní bú ẹ ìgbà ó lọ ní búwa ẹjọ tó rọlọ ẹjọ ẹ wo self-esteem wa ẹ ó ṣe pàtàkì gan sẹ́mi o ó ṣe kókó gẹ́gẹ́ bí obìnrin wọn kò dìgbà tó bá ṣẹ̀ jáde pé òkè owó abalagbájá jáde kódà tó bá jẹ́ omi nìkan tó bá tó wá fẹ́ jọ́ lójú ṣó ń gbọ́ tó bá san half ìwọ gan san half ìyẹn ò kò túmọ̀ sí pé bóyá ògọ̀ àbí ó máa mú ẹni máa gà irọ́ àsẹ́fẹ̀sítìmù ẹni ìwọ fowó ra yí ẹnì kò ní sí pé ọmọ yẹn ọmọ bá ọkùnrin ṣe máa sọ̀rọ̀ àwọn obìnrin mi ìtàṣà wá ní olè ní alátẹnujẹ ni lára something light <laughs> òun náà ló bá dé ìtàn yẹn lọ lórí obìnrin tó yẹ pé ọwọ́ epo you know ẹ jẹ́ ká sáré lọ ṣe ọwọ́ epo yẹn inú ẹ̀ wá débẹ̀ ẹ wá lọ́ọ́ máa jẹjẹ kú jẹ tẹ́ wá dẹ̀ jẹ́ náà gbogbo ẹ̀ náà ilé ìgbọ̀nsẹ̀ lẹ máa gbẹ̀yìn ẹ sí <laughs> ẹ jọ ní tìtorí ọlọ ẹ má jẹ́ ká máa wà bí ọmọbìnrin tó wà nù something like that fowls kọrin ẹ̀ mo sọ pọ́jọ́ ti bá rí fowls mo sì máa bá jà gan seriously seriously spoken mo máa bá fowls jà kan ó sì máa máa refer sí àwọn obìnrin bẹ́ẹ̀ mẹ́rin ìyá tó bá tẹ wá gba jollof rice náà bọ̀ oníjẹkújẹ náà lọmọbìnrin <laughs> ẹ jẹ́ má jẹ́ ká máa wúrú àwọn àbẹ́ yẹn mọ́ ẹ máa package ara yín packaging ọba tó bá tẹ ṣe ìrísí nìṣẹ́ ni lọ́jọ́ tó bá tẹ ẹ̀rẹ́ kọ́tọ́ òkà ọmọ yẹn ó make sense ìwọ náà wàá wò ó tún wá lówó mọ́tò nìyẹn o hmm? tó de kú de ó dẹ̀ fẹ́ gbé ẹ jáde kó ra jẹun bóyá bíi one thousand five hundred so ẹ ọmọ bóyá five k ló kó sákò pé òun fẹ́ fi bẹ̀ẹ́ jẹ́ nígbà tó bá ti wá fi gbogbo five k tó bọ́ọ̀lù ló ṣe fẹ́ délé a máa wò pé ìwọ tó ti ná five k ṣé màá tó wá tọwọ́ bọ àpò màá tó wá fún ẹ lówó o ti fi gbogbo owó tó yẹ kó gbà lọ́lé o ti lọ fi jẹun o ti ọ̀dà eh, nǹkan olóríṣi nǹkan bí ọ̀nà mẹ́jọ ìwọ ohun nìkan nìwọ báwo lọ ṣe níbo ẹ <laughs> something like orin tó dùn tí mo nífẹ̀ẹ́ sí torí gbogbo ìgbà tí bá wò á ah, á ah, màá máa wò pé àkọ́yẹ́ ah, kóbìnrin máa wò wá báyìí àkọ́yẹ́ kóbìnrin máa ṣe báyìí wọ́n fi kọ́yàn náà lọ gbọ́ ni àmọ́ ẹ̀yin obìnrin ẹ̀wọ̀ ẹ jẹ́ ká gbọ́n sẹ́fẹ̀ẹ́ sí ma ó ṣe pàtàkì ẹ jẹ́ ká lọ gbọ́ something like by Falz colourful video yìí náà ti rí àwọn ọjọ́ àwọn aṣọ lọ́lọ́kọ̀ òjọ̀kan tí wọ́n lò nínú orin yẹn ẹ jẹ́ ká lọ gbọ́ something like that fast tá a bá máa padà dé yé social media gist ẹ fẹ́ mọ nǹkan tí mo ní fún yín à ń bọ̀. Ah, yeah, check.